الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أكون فم الله سبحانه وتعالى بكنا يا ترى عليكم يكي الله فم النبي صلى الله عليه وآله وسلم àti àwọn ará ilé àwọn sọ̀hábà ìyàwó ọmọ àti gbogbo ẹni yòówù tó bá fi ìlànà rẹ̀ jọ ti ànábì sallallahu alayhi wa alihi wa sallam títí di ọjọ́ àgbéǹde alikiyama ọjọ́ tí ọba tó dá wa wálé ayé tó ṣe àlùkáwà ní pé ọjọ́ yìí ó kò tí gbogbo wa ó pàdé níwájú rẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe dá wa ní àkọ́kọ́ ọjọ́ iná ẹ̀ ní a tún níwájú ọba tó dá wa abẹ́ lọ́hùn lọ́jọ́ yìí náà torí pé nípìnlẹ̀ àkọ́kọ́ pín síbi ikọ̀ bíi mẹ́ta tó bá di gbẹ̀yìngbẹ̀yìn á padà di méjì nínú ikọ̀ apá ọ̀tún àwọn tí ó là ní kọ́lọ́hún ka èmi àti yín sí. bákan náà a tún dúpẹ́ fọlọ́hún ọba tó ṣe nírọ̀ láti mọ̀ pàdé lẹ́ni pàápàá jùlọ òní ti ṣe ọjọ́ kẹtàlélógún nínú oṣù kọkànlá tí jíra nabi sallallahu alayhi wa alihi wa tó di ẹgbẹ̀rún kan ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ogójì ọdún ní gẹ́rẹ́gẹ́ abẹ́lọ́hún ọba tó ní ká mọ ọbẹ̀ láyé di àkókò yìí ìkan gbòógì nínú àmì ẹ̀sìn wa nínú sẹ́ẹ̀sìn wa títún ń bọ̀ níwájú náà ọlọ́hun mọ́sálá ìjọ sojú ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa ọ̀la ìjọ kan ṣoṣo ọba tí jẹ́ ọlọ́hun gbogbo àwọn ọmọ ìyá wa ní mùsùlùmí lọ́nà kan àbí lọ́nà kejì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ yorùbá tí wọ́n kó wọn ti fi kú sàgbà wa ọlọ́run bá ní ṣàforíjì fún wọn ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn lápapọ̀ bákan náà a kí gbogbo ẹ̀yin olùkúnlọ́ fún ètò yín ètò wa látòrí ẹni tí ó ti bẹ̀rẹ̀ dé orí ẹni tóun náà túnṣe ń darapọ̀ ọba tí ó ṣe nírọ̀rùn fún yín láti mọ mú dúkìá ti yín láti mọ pé ẹ gbà ẹ lọ fi sọ̀rọ̀ káwọn ọmọ ẹ̀dẹ́ yẹn òṣù sọ̀tàn àwọn tí wọ́n jẹ́ àlèhùnmọ́ ànábì sallallahu alaihi wasallam láti mọ fi gbọ́ ẹ̀sìn wọn yé ọba tó ṣe nírọ̀rùn fún yín ọlọ́run jẹ́ dáadáa ó tún mọ ọ̀rọ̀ yín lọ́rùn jù báyìí lọ àwa náà tí à ń sọ ọlọ́run mọ́ fi so ẹnìkọ̀ọ̀kan wa náà kọ́lọ́mọ á fi ìṣọ́ rẹ̀ kọ́mọ fi dáàbò bo ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ìṣe wa àkòrí ọ̀rọ̀ wa ní òórọ̀ tèní òun náà ni àníyàtú wàmàkànẹ́tùwà fìlẹ̀ ìbáàdà òun náà ni àníyàn àníyàn tí a mọ̀ ń sọ kódà lédè wa gan ti fẹ́ gbàgbé àyálédè yìí là ń lò àníyàn àníyàn tí í ṣe èròǹgbà èròǹgbà ẹ̀ ẹ́ rí pé bẹ́ẹ̀ nìkan bá ti gẹ́gẹ́ pé kí làníyàn tó fi ṣiṣẹ́ yìí so a ti sọ kínní yẹn ó ti fẹ́ dàbí èdè yorùbá èròǹgbà èròǹgbà àti ipò wà nínú àwọn ìjọsìn wa eléyìí tí à ń ṣe fún Allahu subhanahu wa ta'ala bákan náà ìbéèrè tí a wá ní fún olùbánisọ̀rọ̀ wa tá a fẹ́ kí wọ́n bá nìyẹn ní yẹ́bẹ́yẹ́bẹ́ òun náà ni pé ìtumọ̀ àníyàn tá a wí àti pín àníyàn pẹ̀lú àlàyé ipò rẹ̀ níbi àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ìjọsìn tí ọlọ́run gbé kọ́ wa lọ́rùn òun ni wọ́n mọ̀ bá ní yẹn ní yẹ́bẹ́yẹ́bẹ́ kọ́lọ́run kọ́ bá ní kún wọn lọ́wọ́ bisimilah. a'udhu billahi minash shaitani rajim bisimilahi rahmani rahim wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa sallam سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب علمنا ما ينفعنا وأنفعنا بما علمتنا وزدنا علما أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ní ìtẹ̀lé ọpẹ́ ẹ̀yìn àti gbogbo àwọn nǹkan tí a ti tẹ̀síwájú fún Allah subhanahu wa ta'ala tó ìjọsìn àbí Allah subhanahu wa ta'ala kó tẹ́wọ́ gbà wa bákan náà amọ̀rírì gbogbo àwọn tí wọ́n ń gbìyànjú pé báwo ni ìtọ́sọ́nà ẹ̀tọ́ Ọlọ́run àti tànẹ́bì sallallahu alaihi wasallam ní ó sì mọ̀ gbọ́ ọmọ aráyé àwa bí allah subhanahu wa ta'ala àtàwátà ń ati àti ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ọlọ́mọdé ọba ṣe wa jẹ́ àníyàn wa mọ́jọ takọ̀sẹ́ntà gbàǹbì ṣe wa kọ́lọ́n kí ó jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kí sẹ́nà kó jẹ́ ohun tí ó rọrùn fáwa náà láti tẹ̀lé kó sì jẹ́ kó sàǹfààní fún wa láyé àti lálùkìyàmá àti gbogbo olùgbọ́ wa. naam àkórí ìbánisọ̀rọ̀ tí wọ́n ti sinmi tá a pè ní aniyatu wa makanatuha fil ibada òun náà ni àníyàn èròǹgbà ati ipò rẹ̀ ìpàtàkì rẹ̀ níbi àwọn ọ̀sẹ̀ ìjọsìn àkórí ìbánisọ̀rọ̀ yìí ó bùkátà sí pé ká mọ kí làníyàn gan kí lè ròǹgbà lákọ̀ọ́kọ́ kí láàyè rẹ̀ kí ni sì tá à ń pè ní ìjọsìn káwa wọlé báyìí a lè sọ pé kò sí ohun tí jẹ́ iṣẹ́ bí ọba sàníyàn ṣùgbọ́n àníyàn lè bẹ láì ní ṣiṣẹ́ tí ó sì kóríire tí ń bẹ níbi iṣẹ́ tí ó kó fún yàn àtòjú owó àti èrè rẹ̀ níwọ̀nba yìí lásán ó ti kọ́kọ́ jẹ́ àmọ̀ pé àníyàn pàtàkì alákọ̀ọ́kọ́ ńbẹ̀ wá ni pé ń ta pé ní àníyà yìí òun náà ni atúnlẹ̀pẹ́ ní alkosdu èròǹgbà alkosdu lil amel èròǹgbà ta torí ẹ̀ ṣiṣẹ́ àti èròǹgbà iṣẹ́ wo la fẹ́ ṣe ṣùgbọ́n gbà tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn làwa sọ ohun tá sì wá ṣe láyé àwa ò rí nǹkan míì tá a wá ṣe ju pa wá sẹ́ni tó dá wa lọ allah subhanahu wa ta'ala ló fi jẹ́ pé a ní bùkátà sí pé ká mọ sọ àwọn nǹkan tí ò ní pàtàkì ká mọ bá àfàkókò rárẹ̀ ni pé a wá gbé pé àníyàn tá a gbà lérò òun náà ni èròǹgbà tá a fi ṣiṣẹ́ taqarruban ila Allah láti fi súnmọ́ allah subhanahu wa ta'ala àti láti fi wá kíni wa talaban li wa thawabihi àti láti fi wá ìyọ́nú allah subhanahu wa ta'ala àti ẹ̀san rẹ̀ lákọ̀ọ́kọ́ ni àníyàn tá a wá sọ yìí ọpẹ ka méjì ká tó rí ohun tí jà níyàn kó tó jòkó abùkátà sí níbi èyí yòówù nù sẹ àtòrípa àti ìbọ sínú ìbáàdà ta ní ààyè rẹ̀ nínú ìjọsìn ṣùgbọ́n náà àwọn ọ̀rọ̀ yóò gbé wa débẹ̀ síwájú ká tó sọ kí àlẹ́ ìbáàdà. ni pé àníyàn yìí ọwọ́ apín sí méjì ìkéníkejì rẹ̀ ni ó sọ pé òun ti já níyàn èròǹgbà téèyàn torí ẹ̀ ṣiṣẹ́ tí ó já tẹ́wọ́ gbà tá a sì po ṣiṣẹ́ ojúpọ̀nà méjì ni alákọ̀ọ́kọ́ ni níyàtul amẹl àníyàn ojúlówó sẹ́ta fẹ́ ṣe gẹ́gẹ́ pé eléyìí mo fẹ́ ṣe wọ́n níyàtul ma'amul àti àníyàn tá a torí ẹ̀ ṣe kí la fi tájẹ̀tì kí n tájẹ̀tì iṣẹ́ tá a ṣe. ó túmọ̀ pé gbogbo ohun tó ń kálukú wa náà ń ṣe láyé ẹni tó lọ kọ́ sí ọwọ́ ẹni tó yóò tà ń ṣe àti láfojúsùn pé torí nǹkan báyìí ní ìfi ń ṣe kíni ní ìfi ń ṣe ó sì yàtọ̀ sí pé nǹkan báyìí gangan ní ń ṣe ó túmọ̀ pé níyàtul amal wa níyàtul ma'mul lahu. lápẹẹrẹ lójú pọ̀ ní alákọ̀ọ́kọ́ pé àníyàn pé iṣẹ́ wo gan la fẹ́ ṣe torí pé kò sí kankan nu iṣẹ́ ẹ̀sìn tọ́lá làáfíà láì jẹ́ pé a ní àníyàn kódà àní kà sí pé yẹn ti ṣiṣẹ́ ẹ̀sìn kankan láì jẹ́ pé àníyàn bá ń bẹ ló fi jẹ́ pé ọ̀kẹ́ nínú àwọn àfáàwà nínú àwọn qawaidul fiqhiyya wọ́n jẹ́ òye wa wọ́n ní waniyyatuhun shartun li sha'iril amal bi as-salahu wal fasadu lil amal waniyatun sartu lisa iril amal biha sola wal fasadu lil amal wọ́n ní àníyàn yẹn ni mọ́jẹ̀mú bẹ́ẹ̀ ni ó sọ pé tẹ̀yìn ọ̀bá rí tàgírì awọ ò lè ṣe kíni awọ ò ṣe é hù wọ́n ní àníyàn yìí ni mọ́jẹ̀mú fún gbogbo sẹ́pátá sáhìrì yẹn pé likuli amalin fún gbogbo sáyé òtá bá fẹ́ ṣe bákan náà bi asọ̀lá wal lil amal òun náà ní pẹ́rẹ́gì táwọn fi wò pé iṣẹ́ ilé yìí lálàáfíà iṣẹ́ tí ó jàtẹ̀wọ́gbà ni iṣẹ́ ilé yìí burúkú tí ò ní jàtẹ̀wọ́gbà ni àbókù ẹni iṣẹ́ eré náà ṣùgbọ́n kò ní jàtẹ̀wọ́gbà tọ́kù ẹ̀dá lè mọ́ lè sọ pé iṣẹ́ bú ló ṣe tọ́kù iṣẹ́ eré ni súrà rẹ̀ ó gbé wa òòrùn ẹ̀sẹ̀ yẹn ó gbé wa ṣùgbọ́n kò ní jàtẹ̀wọ́gbà torí pé kí ni ó ti ṣàfẹ́kù àníyàn tí ó fi jàtẹ̀wọ́gbà. lápẹẹrẹ wa ni pé ìmọ́ra yálà Alwalani ni èyí tá a fomi ṣe èyí tá a fàníyàn ṣe àtàyàmùm azolat azakat azom alhaj gbogbo ohun tí jẹ́ ìjọsìn tá a mọ̀ sí pátá wọ́n bùkátà àníyàn torí pé èèyàn lè gbómi lápẹẹrẹ tó súnmọ́ kó sì kó sí balùwẹ̀ kó ṣe gẹ́gẹ́ bá a ṣe mọ́ sàlùwàlá kó ṣe bá a ṣe wẹ̀ jẹ́nẹ́bà ṣùgbọ́n tí yẹn ò ní jẹ́ ìwẹ̀ jẹ́nẹ́bà fún báyà ara rẹ̀ kẹ́ ń gbóná ó ṣe tabarudan awo nasọ́fẹ̀tẹ̀n lákàtí fi mọ́ra lásán tí wọ́n dẹ́mọ̀ pé tọ́ba ti dàsùkò ẹ̀rùn á rí inú àwọn èèyàn nígbà tí ọba sómi wọ́n bọ́jú wọ́n fọpá wọ́n fọsẹ̀ sótúmọ̀ kí wọ́n ti sàlùwàlá la kódà kí wọ́n ṣe bá a ṣe sàlùwàlá yẹn tí ọba ti sáníyàn pé àlùwàlá ní ń ṣe àlùwùdó ò ní ń ṣe ẹnìyàn ò ní kò ní wà nípò àlùwàlá fún kò sí ní gbẹ̀sán kò sí sẹ́yìn ẹnìkan náà kẹ́ ọsálámọ̀ ń bi méjì lákọ̀ọ́kọ́ méjì yòókù ọsálámọ̀ ń bẹ̀ àbọ̀tì ẹ̀ kí tí ọsálámọ̀ ń bẹ̀ tí ọba láníyàn pé náfìlà ni ohun tí ń ṣe yìí náfìlà báyìí ni ń ṣe tí ọba sáníyàn yẹn ń pé ṣé náfìlà ni àbọ̀ràn èèyàn off record ni kò ní ní rẹ́kọ́ọ̀dù pé ó ṣiṣẹ́ kankan àníyàn gbọ́dọ̀ ṣe kíni yọ ṣáájú iṣẹ́ yẹn òun ni ó sọ pé rẹ́kọ́ọ̀dù bo ni iṣẹ́ yìí ń lọ. ṣé kèye sóhun ló túmọ̀ sí pé kéèyàn ọmọ ṣe sọ̀ láti tásìkò rè ò tó táàmù wa pé ń ṣe nẹ́fìlà. a ti yanjú eléyẹn fún wa pé kò sí ohun tí ìjọ pé yẹn kírun tásìkò rò tí ì tó ó sì sọ láti lásìkò tí ò tí ì tó kò ní gba dáadáa nẹ́fìlà kò sì ní gba ti ọ̀ràn èèyàn eléyìí ṣe ohun tí ó láyàn lóògùn eléyìí bẹ́ẹ̀ ara pé àníyàn pé iṣẹ́ tí ń ṣe gangan nìyí o pé àlùwàlá ni ń ṣe o ìwẹ̀ jánábà ni ń wẹ̀ kì í ṣe pé báyà pé ooru mú mi mo fẹ́ sanra bákan náà èèyàn kan lè gba fisa kó pòun lọ sí ìlú maka tí ó bá lánìyàn pòun lọ ń ṣe hajj kò ní níláda hajj torí pé èèyàn kan lè lọ rajà eléyìí náà bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wá pè ní níyàtul ma'mul lahu àníyàn tá a torí ẹ̀ ṣiṣẹ́ alakọkọ yẹn lè pé sọláàtì ní ń ṣe yìí zakati ni mo yọ yìí hajj iná mo ṣe ní ló ń ṣe hajj ọwọ́ akú torí kí la fi ń ṣe tó fi jẹ́ pé inú àníyàn yẹn apá kejì rẹ̀ ni pé kí ni kí là ń torí ẹ̀ ṣe ta là ń ṣe é fún kí là sì ń torí ẹ̀ ṣe eléyìí ni pé òun ni wọ́n ń pè ní al-ikhlas ó túnbọ̀ kí bá ti ń sọ̀rọ̀ àníyàn àbùkátà sí ohun tá ń pè ní al-ikhlas eléyìí ni ìwọ̀nyẹn kankan bí ohun tá à ń ṣe yẹn kó pé a wà loyal a sì wà sincere pé ẹni tá à ń torí ẹ̀ ṣe yẹn náà là ń torí ẹ̀ ṣe ohun tá à sì ń torí ẹ̀ ṣe yẹn náà là ń torí ẹ̀ ṣe pé kí la fẹ́ gain tá la dojú ìjọsìn yẹn kọ. yálà ohun tá a máa ń ṣe níṣẹ́ ẹ̀sìn àbẹ́yìí tá a bá pati pé torí pẹ́sìn ni a mọ̀ ṣe wa fi kulli ma yaqulu wa ma yaf'al àti ohun tá a bá mọ̀ sọ àti ohun tá a bá mọ̀ ṣe níṣẹ́ ẹ̀rí eléyìí allah subhanahu wa ta'ala umiru illa liya'budullaha mukhlisin la'uddin àṣẹun tó ń pa wá ni pé ká sì jọ́sìn wa ká ṣẹ̀sìn wa ní ìṣe tí ó mọ̀ kanga fẹ́ni tó dá wa nìkan tá a ní fi béèrè nǹkan kan bí ó jẹ́ pé ojú rẹ̀ ìyọ́nú rẹ̀ eléyìí ni ó tì wá lọ tá a fi mọ àyè pé àníyà èròǹgbà àti ìbádà ohun tí ó lè yára wọn lábẹ́ àyà yìí ló fi jẹ́ pé a lọ sọ́dọ̀ àfàwà Taqiyuddin àfàwà Ahmad ibn Taymiyyah rahimahullahu rahmatan wasi'a inú àwọn tààrífàtì tí wọ́n gbé wá fún wa nípa ohun tí ń jẹ́ ìjọsìn ìjọsìn ìjọsìn tí wọ́n yí ó lékè lọ́dọ̀ àwọn tó lẹ́kọ̀ọ́ tí kò ríra ò dí ọpọlọ wọn kò dí ojú wọn kò sì dí etí ìgbọ́ràn wọn. wọ́n ní al-ibada wọ́n ní ismun jami'un likulli ma yuhibbu allahu wa yardahu min al-aqwal wal amal al-batina wa dhahira wọ́n ìjọsìn tá a sọ fún wa pé àníyàn ipò rẹ̀ níbi ìjọsìn afẹ́ dààmú wọ́n ní ìjọsìn gangan wa ni ó jẹ́ orúkọ tá a pè ní àlẹ́ ìbáàdà wọ́n lọ jẹ́ orúkọ kan ọ̀rọ̀ orúkọ fún gbogbo tó kó gbogbo nǹkan tí Allah subhanahu wa ta'ala ti nífẹ̀ẹ́ sí. Si gbogbo nǹkan tí Allah subhanahu wa ta'ala ti ń yọ́nú sí torí pé ìfẹ́ inú sífà inú tọ́lọ́run ọba mọ́ ṣe tí mo ṣe inú ròyìn ọlọ́run ni inú ròyìn ọba ni ọwa ni tọ́jà pé nínú àwọn minel akwal ó túmọ̀ pé àmọ́ fi gbólóhùn inú àwọn ọ̀rọ̀ a jáde lẹ́nu ó pé gbogbo ọ̀rọ̀ wa a sì rí i pé bẹ́ẹ̀ bá wọ islam tó ló ń gba islam lénìí tí ó bá ti jẹ́ odi tó lè sọ̀rọ̀ yóò pe kalima shahada wọlé amel àti inú àwọn ọsẹ wọn wá jó yẹ wa pé inú àwọn ọsẹ tí wọn tọ́ka fún wa yìí a rí i pé eléyìí wá níwà jamu ó jẹ́ plural pé inú àwọn ọsẹ torí pé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jọmọ kéwú bí ẹgbẹ́ wa alimọ̀ wò pé a ah, ṣe bá kìí dà ohun tí wọ́n mú wáyé ti kó àkìí dà àdéhọ́kàn sínú tora ti mọ̀ pé al-iman ń jẹ́ kọ́ ṣáájú ni al-i'tiqad bil-qalb aw fil-qalb àwa ni al-qawl bil-lisan wal-amal bil-jawarih ṣùgbọ́n kó tán iná ẹ̀ ni ohun tí a fa wa tí wọ́n mú wa fún wa yìí ni wọ́n fi wá ní yálà nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n pè nínú àwọn ọ̀rọ̀ tí Ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí nínú àwọn ọ̀rọ̀ tí Allah subhanahu ti ń yọ́nú sí wal-amal àti àwọn ọ̀sẹ̀ wọ́n wá ní albatina wa zahira yálà àwọn ọṣẹ tó pamọ́ àtàwọn èyí tó ṣe kíni tó fojú hàn inú àwọn tó pamọ́ kódà àrínú àwọn àfa wa rahimahumullahu rahmatan wasi'a wọn kọ tírà lórí pé kíni a'malul qulub àwọn ọṣẹ tó yẹ pé iṣẹ́ ọkàn ni ló fi jẹ́ pé tàbá ti ní a'malu tí wọ́n gbà lérò ń bì ó ti kó àkídà ìtọ́jáde ọkàn ó yìí ti kó àwọn ọ̀jọ́sìn tá a mọ̀ fẹ̀mí ṣe tá a mọ̀ rí atọ́tọ́ rẹ̀ nínú àwọn ohun tá ń fògé ara ṣe inú rẹ̀ ni al-iman nísìn àrùkú inú ẹ̀mí ni àtàwákùl ìgbára lọ́lọ́hún al-inaba al-isti'ana gbogbo àwọn nǹkan yìí àmọ́ ọ̀rá tọ́tọ́ rẹ̀ ń ta ni inú ẹ̀mí ní ọ̀kọ̀ọ̀kọ̀ sí kínni ní ọ̀kọ̀ọ̀kọ̀ jókòó sí náà fi wá ní inú àwọn ọ̀sẹ́ tó jẹ́ sẹ́tọ̀ pamọ́ àtàwọn tó fojú hàn báyà bíi àdìpẹ́ká yọ zakat ń sẹ́ta ẹni tá fún yóò rí ká àwọn tá a jọ ń ṣe sọ̀láàtì wọ́n mọ̀ bẹ́ẹ̀ làwọn iṣẹ́ hajj kì í ṣe sí àṣepamọ́ iṣẹ́ táwọn èèyàn ò rí ni so eléyìí ni wọ́n fi ní ohun tí jẹ́ ìjọsìn ní gbogbo àwọn sẹ́yìn wá bùkátà sí pé kíni àníyàn pé eléyìí mo fẹ́ ṣe níṣẹ́ lágbọ́nrin àkọ́kọ́ nù tábà wá bùkátà sí pa fẹ́ ṣiṣẹ́ ọbọ̀dọ̀ jẹ́ pé sẹ́ta fẹ́ ṣe yẹn tó jẹ́ sẹ́ẹ̀sìn ọbọ̀dọ̀ jẹ́ pàníyàn wà nípa afẹ́ fi súnmọ́ lọ́hùn pé ta'abudan lillah wa talaban li thawabihi wa ihtisaban li ajrihi wọ́n tún wọ̀ pé ààfin jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ti fi súnmọ́ torí ìmọ̀ ṣe jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ìyẹn ó di ẹni tí ó súnmọ́ Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe wà nínú àdìsù tá níbi sallallahu alaihi wasallam sọ fún wa pé ẹnìkan ò ní mọ̀ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala pẹ̀lú nǹkan kan tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí ju nǹkan ọ̀ràn èèyàn tọ́lọ́run sí lọ́ràn èèyàn lórí rẹ̀ lọ tó a padà ń tọ́ba sèyẹn títí fa yọ padà lọ́wọ́ tó mọ nífẹ̀ẹ́ rẹ̀ látara táwa sì ti mọ̀ túmọ̀ rẹ̀ tí ò túmọ̀ pé lẹ́yìn túmọ̀ pé ẹnìyẹn ti di Allah subhanahu wa ta'ala kò ti dọ́lọ́hùn tí wàá di pé hu òun náà ni làwù ní ẹlọ́gba làwù so eléyìí a rí i pé ohun tó jìnà sílẹ̀ àkàrẹ̀ ni torí lápẹ̀rẹ̀ ó lè jọ bí àwàdà ẹnìkan gbọ́dọ̀ ọlọ́lọ́hùn gbogbo nǹkan ó sì gbé oògùn èkúté lọ́mọ ní ọ̀dà jẹ́ oògùn èkúté ọwọ́ rẹ̀ yẹn torí pé a jẹ́ pé ọlọ́hùn jẹ́ ọlọ́hùn ni kò tó bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé lọ́dọ̀ tiẹ̀ o ti ní gbogbo nǹkan ọlọ́run ni ọlọ́run ti yẹ pín yẹlẹyẹlẹ so àdìsí yóò túmọ̀ bẹ́ẹ̀ torí pé ó náà ọkọ̀ rí náà ti ń júwe fún wa pé kì í ṣe pé ọlọ́run di ọwọ́ láwọn ọrú ibẹ̀ yẹn ni tàwílì pé tẹ bá fẹ́ ṣe pé ẹ fẹ́ tú u pé bóyá ọlọ́run ro lágbára àbí ìsọ ọlọ́run ọba àwọn nǹkan yẹn kọ́ má bàa gbà wá lákòókò. káwá lè mọ pàtàkì àníyàn àti ráyà ti ń sọ fún wa pé ikhlas òun náà ni àníyàn torí pé àníyàn ni ó ṣáájú kódà àrínú àwọn àfa ẹ̀sìn àfa wa al-Imam al-Bukhari rahimahullahu rahmatan wasi'a á rí i pé nínú àwọn tírà wọn wọn ni báàbù àníyàtu qabla al-ilmi báàbù níyàtu qabla al-ilmi ojú ọ̀nà tí ń sọ̀rọ̀ nípa pé àníyàn là á kọ́ ní ká tó wá mímọ̀ torí pé òun ní ọ̀sọ̀ kí la fẹ́ lò fún lẹ́yìn rẹ̀ àtúwárí báàbù al-ilmu kọ́bìlẹ̀ làmẹ́l ojúkọ̀nà tí ń sọ̀rọ̀ nípa pé ìmọ̀lá ní síwájú ká tó mọ ṣiṣẹ́ ẹ̀sìn á rí i pé ìpele ìpele làwọn nǹkan wọ̀nyí àwa tá a wá jẹ́ mùsùlùmí tá a fẹ́ ṣẹ̀sìn àbùkátà sí pé kákọ́ padà síbi àníyàn wa àwọn yẹn ti ń lọ sí hajj báyìí àwọn kan ti kúrò nílé àwọn kan ò tí ì kúrò sàníyàn lágbájá ń lọ èmi ní ọ lọ àbí wọ́n tó fẹ́ràn yẹn náà pé àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n ti ń sakọ sí ọ kọ́mọ jẹ́ pé wọ́n nìkan ni wọn ò ní mọ ọkọ̀ aláàjì síbi ọkọ̀ rẹ̀ torí pé eléyìí jẹ̀yìn lógún ju pé ẹ lọ́ọ́ fi ń jọ́sìn fún Allah subhanahu wa ta'ala lọ. ọ̀ká nìyẹn kan lòun náà. àbíwọ̀ jẹ́ pé o ní ti ń ṣiṣẹ́ ti ń gba contract pé a tẹ́mi náà bá tọ́ di dàlájì nísìnyí wọ́n ò tún mọ gbéṣẹ́ fún mi kódà ààrẹ tó ní wọ́n dá wọn lọ́nà tóun ti wò pé sábàkà àbẹ́yìn mọ́kà torí pé àwọn tó jẹ́ olùdánà wọn ò lu ẹnìkan torí pé sábàkà àbọ̀ kan yín mọ́kà pé náà tó táwọn bá rìnrìn àjò lọ́yọ́ mọ́ sèfù òun eléyìí kì í ṣe security fún ọ àníyàn kan lẹ́yìn náà torí ẹ̀ ṣe léyìn náà àníyàn yìí pọ̀ tó ń kálukú ń torí ẹ̀ ṣe pàápàá jùlọ èyí tó tiẹ̀ jẹ́ iṣẹ́ hajj bẹ́ẹ̀ ni làwọn ọ̀sẹ̀ ẹ̀sìn yòókù náà káwa mọ̀ pé a ti sọ fún wa pé wọ́n ní wà ní iyatun sarutun lè sáyà iril amal bihif bí asọ̀lẹ̀ wal fasadu lil amal wọ́n náà mọ̀ máàkì ara rẹ̀ mọ̀ chẹ́kì ara rẹ̀ ẹni tó ti kú òun lé bóyá tó jẹ́ páyà tiẹ̀ ti ń bẹ lọ́hùn tí wọ́n ti sọ pé tí ọba ti kàn yín kọ́mọ wọlé kí ló tí wọ́n fẹ́ jẹ́ ṣàìtọ́ọ̀d torí pọ́lọ́n ti ní àwọn ṣàyàtínú lẹ́hìns àbáwọn èṣù ìyẹn ìyẹn bí èṣù wọ́n mọ̀ ránṣẹ́ yóò aburú síra wọn yóò ibaduhum ila abadin suhrufa minal hadis àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ burúkú wọ́n mọ̀ sí lọ́sọ̀ fúnra wọn ọ̀ délà ìjẹ́kọ̀ọ́ báyìí o ẹ mọ̀jà á jẹ́ bẹ́ẹ̀ ká mọ̀ jẹ́ bẹ́ẹ̀ fáwọn tó lọ bí wọn náà ṣe ń gbọ́ yìí o lè ṣàtúnṣe rẹ̀ táníyàn rẹ̀ ó fi dáa ká dákun torí pé ká bùkátà ẹni tó ní ká ṣiṣẹ́ yìí ká bàbàrà rẹ̀ ẹni tá a bá bàbàrà ẹni tó pa wá láṣẹ ká ṣiṣẹ́ á bàbàrà ṣẹ́tà lọ́n sí kò ní í jẹ́ pé ohun tí ò ní í jẹ́ san ohun tí í tán látòrí ẹ̀ pàfẹ́ torí ẹ̀ ṣiṣẹ́ àbùkátà níyàn kọjá ìtọ́gbádùn ó tún mọ̀ pé pé afẹ́ fi ṣèjọsìn láti fi súnmọ́ lọ́hùn allah subhanahu wa ta'ala láti fi wá ìyọ́nú rẹ̀ láti fi wá kó nífẹ̀ẹ́ wa láti fi kọ dínà kámọ́bà àjíyá rẹ̀ ọ̀dà náà ẹran ẹlẹ́yà náà ní pípa àwọn tó jẹ́ ń tọ́lọ̀ bá fún wọn ní chẹ́ńjì lọ́wọ́ torí pé chẹ́ńjì náà gbogbo ohun tá a bá ní lówó kì í sòdìdì kì í sojú lówó owó ọlọ́run ti ní gbogbo wa tálíkà náà la irú ẹran báyìí ní rà irú èyí ni wọ́n ní ọ̀rà irú kìíní ni ọ̀rà sóhun ní òdìpá nìyẹn pé kí wọ́n lè pẹ̀rẹ̀ mi ló tóbi jù igba ńlágbájá pa lọ́dún ni àwo lọ́pa lọ́dún ni sóhun ni bùkátà wa ni abẹ́ni tá a fẹ́ fi ṣèjọsìn fún Allah subhanahu wa ta'ala láwo pé oore tọ́lọ́hún ṣe fún wa ọmọ kò sì ní yẹ ká mú un tí ò sunwọ̀n ká bá fẹ́ fi tì í síwájú láti fi ṣe wá ìsúnmọ́ lọ́dọ̀ rẹ̀ láti fi wẹ̀sán lọ́dọ̀ rẹ̀ bàbá ṣe mọ́ abùkátà sáníyàn eléyìí náà bẹ́ẹ̀ ni wà ní lórí gbogbo àwọn sẹ́yìn yòókù náà tà yálà fẹ́ ṣe sọ́dákọ̀ fún yàn fẹ́ ṣe sàárà fún yàn torí kí la fi ṣe gbogbo àwọn nǹkan yìí ó bùkátà níyàn wa kí ni yóò jẹ́ eléyìí ó yé wa dáadáa anabi sallallahu alayhi wa sallam inú àdìsí tí sọ̀hábà ọ̀kẹ́ nù àwọn ọ̀gá wa àwọn tí wọ́n ní hamana tí wọ́n jàǹbá ẹ̀sìn umar radiyallahu anhu wọ́n là nabi sallallahu alayhi wa sallam sọ pé innamal a'mal binniyat ní láfùzù eléyìí tó gbé wa ní pé gbogbo àwọn ṣe pátá pẹ́rẹ́gì táwọn ọ̀fi ń wọ̀n àníyàn láwọn ọ̀fi wọn bọ́yẹ ti ṣiṣẹ́ àbẹ̀ pé so ṣiṣẹ́ torí túmọ̀ pé àti rádìsà ní tọ́tọ̀ fún wa pé ara wọn tí wọ́n ń kírun láyé orúkọ wọn ò sínú àwọn tí ń kírun lálẹ́ kìyàmà tọ́bádàlì kìyàmà wọn ẹ̀ ní bá wọn bẹ̀ ẹ̀rọ àwọn tó ṣe hajj láyé tọ́bádàlì kìyàmà orúkọ wọn ò ní sínú àwọn tí ń ṣe hajj ẹ̀rọ àwọn tó ń yọ zakat tó yẹ pé eléyìí imaamu al-bukhari wọ́n gbé lafzu eléyìí jáde wọ́n tún gbé innamal amal biniya wọ́n gbé òun náà jáde ṣùgbọ́n lọ́dọ̀ imaamu muslim àwọn gbé wá pé innamal amal biniya ló fi jẹ́ pé tó bá jẹ́ pé lafzu wọn yàtọ̀ ibẹ̀ ni wọ́n ti máa lo rọ̀wá òṣèyẹ̀kọ́ọ̀nì pé àwọn àfáàgbà méjì aládìísì tẹ́nìkan ọ̀sẹ̀ ni mo béèrè pé ta ni wọ́n àwọn ni wọ́n gbà wá wọn nílò láfùsù mùtàfàkù àlẹ́ yìí fúnru bẹ́ẹ̀. tọ́ba tiẹ̀ wá lọ lò ó pé mùtàfàkù àlẹ́ yìí nítumọ̀ tí èsì lafzan bí tá a san lọ ń bẹ gangan torí ohun tá a fi yábí ilé torí pé àwa tá a jọ máa kẹ́kọ̀ọ́ bí ẹgbẹ́ tèmi náà kì í ṣe pẹ́ fáwọn àfa àwa kọ́. náà òun náà ni pé àti iṣẹ́ ohun tí jẹ́ iṣẹ́ àti ní rìkọ́ọ̀dù pé èèyàn ti ṣiṣẹ́ kan láì jẹ́ kó láníyàn láfi sọ pé tọ́ ìpèsè náfìlà ló ń ṣe iṣẹ́ ọ̀ràn èèyàn ni bóyá ìwẹ̀ pé ooru mu ọ lọ ni àbíwẹ̀ jẹ́nẹ́bà ni a rí i pé bọ́ọ̀sì wẹ̀ jẹ́nẹ́bà bẹ́ẹ̀ náà láwẹ̀ haidọ̀ bẹ́ẹ̀ láwẹ̀ nifas àníyàn ní ọmọ ọjẹ kí wọn rìkọọdù ẹ pé ó ti gbé ẹgbin jẹnẹbà kúrò lára lágbájá tọpẹ nífàsì ló ní náà ní ọwẹ àníyàn ní ọ sọ pé ó ti gbé nífàsì kúrò lára rẹ̀ ẹ̀jẹ̀ obi àníyàn náà ní ọ sọ pé ó ti gbé haidọ ó ti gbé e kúrò lára soso ìnẹẹsì ni. látàrí báyìí àdìsí yẹn wàá tẹ̀síwájú ó ní ó pé alahasabi níyà bá níyàn kó wa bá ṣe rí bẹ́ẹ̀ ni ó ṣe júwe pé ṣẹṣẹ rẹ̀ ó lálàáfíà yọmọ bẹ fẹ́ dakọ̀ kan rẹ́kọ́ọ̀dù ẹ̀san iṣẹ́ rẹ̀ bá níyàn rẹ̀ bá ṣe lálàáfíà sí pẹ̀lú sẹ́yìn báyà sẹ́yìn ọjọ́ sẹ́tọ́ lálàáfíà àbí yóò jẹ́sẹ́ tó bàjẹ́ báyà yóò jẹ́sẹ́ tó pé àbí yóò jẹ́sẹ́ tó di torí pé ẹ lè jọ a lè jọ ṣe sọ láti bákan náà ẹnìkan lè lẹ́sìn tẹ́nìkan ò ní lẹ́sìn kódà tájọ tó ń sọ fún ìmáàmù àti jàmá ládàá àwọn oníjẹ́ bákan náà àlejò yọ sàká kọjá pé iye kan náà lówó tá a fi yọ sàkáàt ṣùgbọ́n sàn wa ò ní í jẹ́ nǹkan kan náà iṣẹ́ kan ṣoṣo lájọ ṣe ṣùgbọ́n ẹ̀sìn ọmọ wa jura wọn lọ lábẹ́ ayé ọlọ́run sọ fún wa pé tó bá ṣe dáadáa yọ kan yọ gba ládàá mẹ́wàá nígbà wọn padà yọ sọ pé wàláhù yudọ́ọ̀if liman yasha tí wọn pe àníyàn rẹ náà wàá sọ tàfáwùkù tí ọmọ ṣẹlẹ̀ àgbéga tí ọmọ ṣẹlẹ̀ sẹ́sàn tó jẹ́ pé iṣẹ́ tẹ́ ẹjọ́ ṣe iṣẹ́ kan náà lẹ́jọ́ ṣe ṣùgbọ́n sàn yọ adal kìyàmọ̀ wa pé òwò náà ṣe òwò náà ṣe lóòótọ́ ṣùgbọ́n lágbájá yìí sẹgbẹ́ rẹ̀ àníyàn ni ó sọ bẹ́ẹ̀. anabi sallallahu alayhi wa sallam nínú àdìsí yẹn ọ̀rọ̀ ẹlẹ́sìn ilẹ̀ kẹlẹ̀ anabi mú wa fún wa torí pé àwọn tí ń ṣiṣẹ́ nítorí ìtayé ayal quran ti sọ fún wa kódà hajj ó sọ fún wa pé àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn tó pé wa ma lahum fil akhirati min khalaq wọn ò ní nípìn kankan lálkìyàmà kódà tó ń bá ohun tó yẹ káwọ tọrọ ni rabbana atina fi dunya hasanata wa fil akhirati hasana hasanata wa qina azaban nar. ànábì wa fún wa lápẹẹrẹ pé inú àwọn nǹkan táwọn yẹn mọ́ torí ẹ̀sìn ṣe láyé tó sì fẹ́ẹ́ galẹ̀ mi wọn obìnrin bẹ́ẹ̀nbẹ́ẹ́ ló fi jẹ́ pé wa gbé wa nú àdìsí yẹn náà pé faman kanat ijratuhu ila Allahi wa rasulihi fa ijratuhu ila wa rasulihi ẹ̀ńtọ́ bá sìnrìn àjò àti wọn pé ìjìrá òun náà ni ká fi ibì kan tá a rẹ́sìn sí lẹ̀ lọ sáyé ibòmíì tá a ti mọ rẹ́sìn sí àbí ká kó inú wa burú kan ká lọ sínú wa abiyìn abọ́lá ẹni tó bá wá fi nǹkan kan lẹ̀ láburú tí ń bẹ lọ́wọ́ tiẹ̀ náà tó ń gbọ́ wa torí Maka àti Medina ni ò sí ìjìrà ń bẹ̀ mọ́ la ìjìrà tabada al-fath àwọn ọ̀wá wọ̀rẹ̀ tó jẹ́ wà burú náà ṣe ìjìrà kò mẹ́ẹ̀ nítorí ta ló fi ṣe jíra kó ń bẹ̀ torí ọlọ́run ọba tí ó sìn ọ́ lẹ́sàn tó lágbára kọ́ jẹun yà òun ló yí ọ bó alámọ̀rí òsè lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ àtẹnitọ́rin sí ọ tó sì jíṣẹ́ fún ọ tó lè pọ̀ gbọ́ tọba torí ẹ̀ṣẹ̀ hijira nítumọ̀ ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alaihi wasallam ní hijira rẹ̀ yọ ọmọ gbẹ̀sẹ̀ lórí pé ṣe ń torí tọ́lọ́run àtòjíṣẹ́ rẹ̀ ẹ̀ tọ́ba pé torí táyé ni a rè pé táyé yìí kẹnu gbogbo tí wọ́n anabi sallallahu alaihi wasallam ní yusibuha ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹ̀ ní ọ̀tẹ̀ torí pé alukurani sọ fún wa pé àfùnù tí mìnìhà lèmọ́ ìyà ṣáà tún ni pẹ̀lú kí tó ṣe gbogbo ẹ̀ tí ń wáyé ní ó fi ọ̀nà tó wáyé pé torí ayé lòfin ṣe tiẹ̀ àbí lòfin ṣiṣẹ́ ẹ̀sìn tiẹ̀ awi murahatin àbí torí obìnrin kan anabi sallallahu sallam yóò ń kíhùn ha ó ní yóò fa ìjìrá tuhu ila ma ajara ilé lórí ohun tó torí ẹ̀ sẹ́yìn náà eléyìí ń júwe ìjẹ́ pàtàkì àníyàn bí àwọn ọ̀sẹ̀ wa tá a mọ̀ sí ní sẹ́ẹ̀sì kódà èyí táwa náà ń sọ lọ́rọ̀ yìí àníyàn wa pàtàkì ìwọ náà tí wọn náà ń gbọ́ wa àníyàn tó fi ń gbọ́ wa ó pàtàkì lílò tó ọmọ lu àwọn tó ń gbọ́ yẹn àníyàn pàtàkì àwọn ọmọ tá a fẹ́ tọ́ àníyàn wa pàtàkì lórí wọn kí la fẹ́ kí wọ́n ó ṣe òun náà mọ̀ jẹ́ tó torí kíni á kọ́ ẹ mímọ̀ nítorí ọlọ́run á mọ̀ lò ó nítorí ọlọ́run ló fi jẹ́ pé gbogbo àwọn ànábì ọlọ́run wọn mọ̀ kéde bẹ́ẹ̀ pé má as'alukum alayhi min ajrin pé a béèrè ẹ̀san kankan lọ́dọ̀ yín o ẹ̀san wa nítorí ẹ̀ sí lọ́dọ̀ ọlọ́run ló wà ti garanti wa ó ti waranti ó ti fún wa waranti lórí ẹ̀ pé bá ti ṣe bó ṣe yẹ wa'adallahu alladhina amanu wa amilu salihati minhum maghfiratan wa ajran azima eléyìí òun ní júwe fún wa pàtàkì ohun tí jẹ́ àníyàn àti pàtàkì rẹ̀ ìbáṣe rẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ wa. jazakumullahu khairan ọlọ́bánisẹ̀ olùbánisọ̀rọ̀ ní ẹ̀sán olóore bákan náà ni pé àwọn kò wá ní àwọn ènìyàn lè gbé ní orí àníyàn yìí àwọn ipò wo ni àníyàn lè gbé níbi. naam alhamdulillah ni pé àwọn ọ̀pọ̀ wo làníyàn lè gbé èèyàn sí. Si àwọn èèyàn àwa tá à ń bẹ láyé níbi àwọn ṣẹ́ wa àrùpà ti sọ díẹ̀ náà nínú ọ̀rọ̀ ń bẹ nípe lápẹẹrẹ tí mo fẹ́ mú wa gbogbo wa kọ́ láàfin lówó láyé gbogbo wa kọ́ láàsì fi ní mímọ̀ láyé ṣùgbọ́n àníyàn yẹn ó pàtàkì débi pé ńgbà tá a ti ní ta àbá ti ríhun àárí iṣẹ́ tá bá sì ríṣẹ́ tí ọba sí iṣẹ́ yẹn ò ní wúlò tí ọba jápá níyàtọ̀ yẹ la ní lórí rẹ̀ látòrí ẹ̀ ṣe alákọ̀ọ́kọ́ ń bẹ̀ lápẹ̀rẹ̀ tí ó súnmọ́ ni pé ọ̀dà inú sátani ẹ̀ mọ́ ṣe ni pé ìmọ̀ mú ẹni tí ò ní tí ò ríṣẹ́ kan ṣe yóò sì jọ ba ẹni tó ṣiṣẹ́ yẹn tí ọba àdọ́gba lápẹ̀rẹ̀ àwa kan ń bẹ nísìn àwọn kẹ̀kẹ́ dè wá mọ́lẹ̀ ààrí àlèpé bóyá àlèmọ́ra àjìṣe lọ́dún yìí torí pé kò tí ì bọ́ àwọn ò tí ì já kan àti ìjà kan ìyẹn àníyàn wa lè jẹ́ kí èèyàn ọbẹ̀ nù àwọn tí wọ́n kọ́ pé ó ṣe kíni ó ṣe hajj bẹ́ẹ̀ ni làwọn ẹni tí ó kọ́ mọ́sálásí láyé tọ́wọ́dà kí ọkọ̀ rẹ̀ ó sì wà náà kọ́ mọ́sálásí láyé bẹ́ẹ̀ ni làwọn ọ̀sẹ̀ rí mi àwọn àwọn táníyàn tí wọ́n gbé yẹn sí nìyẹn ibi tí èèyàn rò pé òun ò lè dé látara àníyàn àníyàn rẹ̀ ó sì gbé e débẹ̀ ká padà sọ́dọ̀ wa bukhari tí wọ́n gbé jáde nínú tírà wọn látọ̀dọ̀ àfàwà anas rọ́díàlọ́ anihu bákan náà nínú sọ̀hìn muslim látọ̀dọ̀ àfàwà jabir bin abdullahi rọ́díàlọ́ anihu wọ́n làwọn wà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam fi gashatin ní ogun kan sàwọn pé tí wọ́n bá ti pé gaza tí wọ́n lọ sàrí eléyẹn tí wọ́n pé ogun tá anabi gangan participate níbo níbẹ̀ tó yẹ tó bá gbá àwọn ọkọ̀ dìde ó kọ̀ ọ̀tọ̀ wọ́n làwọn anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fáwọn pé inna bil madinati larijalan anabi àwọn èèyàn kan àwọn àwọn akọni àwọn èèyàn kan bẹ nílùú medina o maasirtun masiran ẹẹrinrin kan ẹgùn kìíní ẹtẹ wàhálà wadiyan àti gugulé ni àti pẹ̀tẹ́lẹ̀ ni kò sí gbogbo ibi tẹ́ ń kó sí tẹ́ ń wọ̀ so àwọn ọba yín ṣe é ṣùgbọ́n ẹẹrin kan ẹ sì kó sí kòró kan illa kanu ma'akum bí ọjà kó wọn bẹ pẹ̀lú yín tí ọ̀wẹ́ kwana bí fi dé ní ẹlẹ́mí fẹ́ lè sọ pé ibi tó fi mọ̀ kó àwọn ẹ̀mí ìyá rẹ̀ sìn ọ lọ ẹ̀mí bàbá rẹ̀ sìn ọ lọ ẹ̀mí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ kọ́ ní ta nẹ́bí gbà lérò nu eléyìí ọmọ tutukutu fún ọ pé ṣé òlágbájá yọ tẹ̀lé ọ lọ ṣé òlágbájá ọ bọ̀ ọ bọ̀ ṣé òlágbájá ń bí ọ wà náà lọ wà tọ́wọ́ ẹ̀kọ́ bá ti kú ń bí ọ wà ní tọ́lọ́mọba ní òní jẹra tí ọba jẹra ń bí tọ́ wà náà ni ni ó ti di lálẹ́ kìyàmà ọ̀tọ́ lọ bì kan sẹ́nìkan lọ bì kan. illa kanu ma'akum bí ọ̀jẹ̀ kó wọ́n bẹ anabi ni habasa humul marod anabi ni ohun tó dè wọ́n mọ́lẹ̀ ọ̀kẹ́ nù àwọn òǹdè ló dè wọ́n mọ́lẹ̀ òun ni àìgbádùn àìlera àmọ́ dín ní òjì wọn lọ. kódà báwọn ṣe dè wọ́n mọ́lẹ̀ náà wọ́n sì ń ṣe káì kásà sàkóyè náà ló bí ayé àkóyè lẹ́sà alàlẹ́ àmọ́ arajun wàlá alàlẹ́ marid arajun torí kókó ara àwọn tí wọ́n ní kó gbá wọn sí àwọn ní ọba nàbì ṣe yíjira anabi ni ohun tó dè wọ́n mọ́lẹ̀ láì gbádùn ara wọn nínú láfíìsù ti àfáwà Bukhari àwọn ní anabi sọ pé inna bil madinati akwaman àwọn ọkọ̀ kan àwọn ọjọ́ kan àwọn gúrùpù kan bẹ́ẹ̀ ń lò Medina ma sirtum masiran wala qata'tum wadiyan illa kanu ma'akum ẹ wájà àwọn sọ̀hábà ridwanullahi alayhi ọwọ́ ni ya rasulallah akọ̀wé òjíṣẹ́ ọlọ́run turukọ àwọn ọ̀dá òtí ìjó ọlọ́run anabi sallallahu alayhi wa sallam wọn ni wahum bil Medina. àwọn tó ṣe wọ́n yìí ń bẹ́ wọ́n ń bẹ mẹdínà òsì ni wọ́n ń bẹ pẹ̀lú wa a jẹ́ pé àwọn yìí náà ti gbà wá lẹ̀ tí ó múrò rí burúkú wá pé bàbá ń bẹ ńlé yọ̀tọ̀ sìn ọ lọ wọ́n ti clear gbogbo ambiguity àwọn òrújú àwọn subhat téèyàn lè gbé wá ah, wa hum bil madina wa qulta innahum ma'ana ó sì ní wọ́n bẹ pẹ̀lú wa pé bá kòtò bá gúnlẹ̀ anabi bẹ́ẹ̀ ni wa hum bil madina anabi ní habasahumul udhur ànábì ni àwíjàre àwọn àwíjàre ló dè wọ́n mọ́lẹ̀. inú ẹgbà wọ́ọ̀rọ̀ ti imaamu Bukhari tó jẹ́ pé inú àwíjàre yẹn kí la ti pè é lákọ̀ọ́kọ́ òun làmúdi. kódà wọn ni fiqhul Bukhari fi tarjumihi ló jẹ́ ká fọwọ́ Bukhari tẹ̀ gbé wá gan pé níbi kìtàbù kí ni àjihadu pé ojúkọ̀nà àwọn tí ìnira dè mọ́lẹ̀ àwíjàre dè mọ́lẹ̀ tí ò jẹ́ wọn lọ sójú ogun bí wọn Buhari ṣe gbé wá nìyẹn pé wàtò wàá fẹ́ lágbo yìí ló fi jẹ́ pé tẹ́nìkan bá fẹ́ tú àdìsí kan fún ọ tí bá ti ń tu lódì ẹ pé kọ́ ka àkọlé tí Imam Bukhari tó fún àdìsí tó àbí sàgbọ́yé tiẹ̀ ní ọ̀gbádùn ni àbí tààfà wa tọ́lá làáfíà tí gbogbo ayé sì buwọ́lù. naam wọ́n wá ní eléyìí ń júwe pé a lè rí ẹni tó patisipéètì lógun wọ́n jọ lógun ẹ̀sùn wọ́n jọ ṣe gbogbo tí ò sì ní lẹ́sàn kódà tí ó sì wọ náà àpẹẹrẹ tá a fò wá mi eléyìí káwọn bá pẹ́ ni ẹni tí wọ́n wà lójú ogun ó gbìyànjú gan gbogbo nǹkan kó lówó pé alágbájá ah, yìí kò sẹ́ni tí ń jà tó ó sì kọjá níbi ni ah ní ohun tọ́lọ̀ ń fi hàn mí o ọmọ nẹ́sì ni o ah, ah ọmọ nẹ́bà o ọ̀kan náà àwọn sọ̀hábà ó ní láti gbà tánà ibi ti sọ̀rọ̀ yẹn ah sàkó ah, ẹni tó fẹ̀mí ẹ̀ sí sàárà tó jáde ńlẹ́ fàyà lọ fọmọ òun wá ń tẹ̀lé tó kó sí kòtò wọn bá kó tó bá wọgú lòun pé ah ọmọ anẹ́bí sì ni ọlọ́run pé ọmọ nẹ́ni ah ńgbà tí ìjà gbóná wọ́n kú àtàwọn kèfèrí sàn pé àti mọ̀ pé àwọn kan wọ́n fẹ́ kí wọ́n lè pa kọ́ni ní mí inú hadith tani bisọ pé àwọn mẹ́ta tọ́lọ́wọ́n kọ́ gbé dìde ọ̀fẹ́ ìjà kí wọ́n lè pè ọ́ lakọ ọwọ́ ọwọ́ ọ̀dà àwọn kèfèrí náà wá kàn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wá wò pé lágbájá ní ọ̀wá pa mí àwọn ikú ẹ̀mí mi ò ní tọwọ́ wọn bọ́ bó ṣe bọ́ sí kọ́rọ̀ kan ó fi da rẹ̀ gúnlẹ̀ báyìí ó sì danú de ó sì para rẹ̀ Ànábì ti sọ pé ní tọ́ bá ti para rẹ̀ yóò wọ̀ náà irun tó sì fi para rẹ̀ ọlọ́run ọ̀dà pẹ̀lú rẹ̀ yóò mọ̀ fi gunra tọ́pẹ́ nǹkan lè gunra rẹ̀ náà yóò mọ̀ fi gunra rẹ̀ dàlù kíyàmà náà ni tó bá jẹ́ pé májèlé kan ló jẹ májèlé yẹn yóò mọ̀ jẹ́ lọ jẹ́ lọ́nu náà ni kó ọ̀tọ̀ fẹ́ waste life ara rẹ̀. eléyìí bẹ́ẹ̀ káwá tún lè mọ̀ pàníyàn àrípàtì gbé ọkọ ànábì ni wọn lọ ṣùgbọ́n wọn bẹ pẹ̀lú yín ànábì tó sọ pé man sa'ala Allah sahadata bisidq ẹni ò ti máa ń béèrè ikú sẹ̀hídì ikú ogun ẹ̀sìn tó yẹ kó àníyàn rẹ níṣì fi ń béèrè rẹ̀ ẹ̀kọ́ irú àwọn tá níbi láwọn dídè mọ́lẹ̀ náà nìyẹn ká lè wo pò àníyàn àníbi balaga Allahu manasila su'ada ọlọ́run ipò òréré ibi táwọn tí wọ́n kúkú ogun ẹ̀sìn àwọn tó kún wọn bẹ̀ pẹ̀lú àwọn ànẹ́bí ọlọ́run àwọn tó lọ́run sì dàrá lórí wọn ò ní sèṣì rosẹ́ inú kẹ́ wọn wà ẹ̀mí wọn wẹ̀ náà àlùjánnà lẹ́yẹ tí ọmọ ah, Allahu akbar anabi sallallahu alayhi wa sallam wa ni irú ẹni yẹn ọlọ́run ó gbé e dépò àwọn tí wọ́n kú sójú ogun ẹ̀sìn yẹn wa imata ala firashihi kódà kó kú sí orí bẹ́ẹ̀dì rẹ̀ ó kú sí orí bẹ́ẹ̀dì yóò sì dìde pẹ̀lú àwọn tí wọ́n so oríire tí wọ́n kú sógun ẹ̀sìn. ló fi wájú kọ́dà àwọn táwọn náà wà ń bẹ́ńlé kí là níyẹn wà sáwọn tí wọ́n ń lọ sí hajj nísìn ṣé ìwà ọmọ wò pé ọlọ́ waste owó ẹn ají àbíkínlá torí pé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mi ó ní nǹkan kan ò dé mọ́lẹ̀ tó pé tàá sì kíni àlàáfíà ò dé mọ́lẹ̀ ṣùgbọ́n lójú rẹ̀ ni pé owó yẹn yàrá tí ń fi fi ń yà fi já epo kún epo tó bá jẹ́ lépo ń yà fi rọmọ kájú ń yà fi kún bísínẹ́sì mi làníyàn jẹ́ pé ẹn one million kìíní kan ń kó kalẹ̀ ọlọ́run kẹ́ mọ̀ pé sọ owó yìí sì torí pé àníyàn gan sí ni alhaju alqasd àníyàn tó o ti níyàn o ti bà jẹ́ àwọn tó tún lọ ọ̀tọ̀ lójú tó fi ń wò wọn. ṣùgbọ́n tá níyẹn bá da àwa tá ń bẹ ń lé yìí náà tá níyẹn wá ń bẹ ń bẹ á sì gbẹ̀san á tó á bẹ á mọ ṣiṣẹ́ pé yín sì ń dùn wá náà parí lọ o. láàfin mọ pàtàkì ọjọ́ mẹ́wàá tá padà bọ́ sínú ọ̀rọ̀ rẹ̀ yálà lọ́jọ́ mẹ́jọ tí ó ti jẹ́ kóun ní ọjọ́jọ́ àkọ́kọ́ bó sì jẹ́ bẹ́ẹ̀ lásìkò ẹ̀yẹ àsìkò òyìn yọ yọ àbùkù ni wọ́n tẹ́wọ́ gbà ń bẹ̀ la yujadu al khayr illa fi ma'adinihi wa sharru aisu tolabta sharru mawjud. ló fi jẹ́ kó kẹ́nu àwọn àfa ó ní a tàbá wòye káníyàn ọ̀dà kásì ní ikhlas àmọ̀jẹ́ kárẹ̀sìn ṣahidi yóò jẹ́ arẹ̀sìn hajj kódà ń tọ́fẹ́ pẹrẹn tí òróró pẹrẹn wọ́n sì mọ kọ́kọ́ náà sínú àwọn tó ṣe kíni tọ́ pẹrẹn lòún fi ní a ọ̀dà kọ́mọ̀jẹ́ pé ní àníyàn lásán ni mo fi sọ kódà kí n tún wí lọ́rọ̀ ẹnu ló fi wá ní yá rahilina yá rahilina ilal bayti lihatihi kílàkọ́d sirtun jusuman wasirna nahnu arwahan ó ní yá rahilina ilal bayti àti kílàkọ́d sirtun jusuman ó ní a pè ẹ̀yin tẹ́ ẹ ti lọ sí ilé ìpìlẹ̀ ilé alákọ̀ọ́kọ́ ilé àtijọ́ ilé òní ilé àtijọ́ òun náà ni alikaaba inna awwala bayti udi alinnas laladi bi bakata mubarakan wa uda lil alamin àkọ́kọ́ ilé ìjọsìn lórí ilẹ̀ a sọ fún wa pé alikaaba ni lẹ́yìn rẹ̀ nọ́mbà two ilé tó tẹ̀lé òun ni masalasi kudus jerusalem ogójì ọdún ní bẹ láàrin wọn. àwa ni ah ẹ̀yin ti lọ báyìí ẹ̀yin tẹ́ ẹ ti lọ ẹ̀yin tẹ́ ẹ̀yin náà tọ́ pé ẹ ti lọ tán ẹ ti ní déètì ah ọlẹ́ ẹ ti lọ jùsùmán wọ́sírìnà náà nu àrùwáhàn ṣùgbọ́n ẹ̀mí tiwa ní bẹ́ńbẹ́ ẹ̀yin ti lọ lógiri ara àtẹ̀mí yín àwa wa lọ́lọ́ àti làákàyè wa lọ́lọ́ ògiri ara wọ̀ lọ. kí ló sì fà á ó ní iná àkọ́mùnà iná àkọ́mùnà alá òdìrí nùkà bídùhù á ní ohun tá à ń bá yí wa fínra tí ò jára wa lọ bẹ́ẹ̀ mi wá bá tiẹ̀ lọ. wàmán àkọ́ọ̀mà àn òdìrí nkà máa ha ẹni tí ìdèmọ́lẹ̀ kẹ́dè mọ́lẹ̀ tí òjò lè lọ ọ yàtọ̀ sẹ́ni tó lọ lógiri ara pẹ̀lú ògiri ara ṣùgbọ́n táwọn ẹni bá ti lọ ní pẹ̀lú ẹ̀mí wa àti nígbàgbọ́ nú ẹni tó dá wa tó ìsàlùkáwà ní pété níyẹn wa bá ti da ta sì ṣe bó ṣe yẹ ká ṣe ó kọ tiwa ní ọbẹ̀ ńbẹ̀ torí pé àti ráwọn tí ó lọ tó kọ wọn ò ní bẹnu alálàájì ara wọn tí ó pẹrẹ tí ò ní sínú àwọn tó pẹrẹ ara wọn nínú àwọn tí ó ṣe sàárà tí ò ní sínú àwọn tó ṣe sàárà ọlọmọsà wa wọn náà tó ní jẹ́bẹ̀ tí wọ́n níyẹn kọ́mọ̀ jẹ́ pé sẹ́rọ jẹ́ amílà tún násìbà ọ̀kọ̀dìmnà ìlàmà amílù min amẹ́lì fàjẹ̀nà ọ̀bá mansoura ọlọ lórí ogun ẹ̀mẹ̀ wàá mọ́ lọ ọtọ́ra àwọn èèyàn lọ ṣùgbọ́n lálẹ́ kìyàmà báwo ló ṣe dìde lálàájì òbùkátà kọ̀tọ́ àníyàn rẹ̀ sí kódà bọ́ ń ra àwọn èèyàn lọ òbùkátà kọ táníyàn rẹ̀ sí àwọn nìyẹn òbùkátà kọ kọ́ wọn lẹ́kọ̀ọ́ kọ́ wọn lànìyàn pé sẹ́tà lọ́n ṣe yìí afẹ́fi súnmọ́ lọ́hùn ni èyí tá à ń ṣe ńlẹ́ náà sàárà ni àwẹ̀ ní gbogbo ohun tá à ń ṣe à ń fi súnmọ́ lọ́hùn láàfin lẹ́sìn rẹ̀ lo àfi ní wo kọ́ wa ti nínú ìwé ìjọ tí wọ́n bá ń gbẹ̀sán eléyìí bẹ́ẹ̀ wọ́n torí pọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ́ àti ẹni tí ó kọ́ yóò sì bó ọkọ rẹ̀ náà tó ṣe kíni nínú àwọn tó kọ́ kódà ẹni yọ yọ ọkọ rẹ̀ nínú àwọn tó ṣe kíni nínú àwọn yọ zakat kí lè ta so eléyìí kọ kalẹ̀ ọ̀rọ̀ yìí ó ti kádàrá naam ló fi jẹ́ pé ari lọ́dọ̀ àfàwà alhimam al-bukhari àfàwà tirimizi nínú hadith kan tó lálàáfíà láti ọ̀dọ̀ àbí kabsha al-anmari wala anabi sallallahu alayhi wa sallam anabi sọ pé salasun uksimu alayhin anabi ni nǹkan mẹ́ta kan bẹ mo búra lórí ẹ̀ ó mi lójú dáadáa wa uhadisukum hadisan fahfaduhu wọn tánà fífi kọ́ lu àwọn ẹ́ńfàsì yẹn àwọn ọ̀rọ̀ yẹn ni pé àwọn tó fẹ́ bá sọ̀rọ̀ kí wọ́n lè mọ́ fọwọ́ tẹ̀ngẹlẹ̀ mú ọ̀rọ̀ yẹn wọ́n yẹ fọwọ́ kékeré mọ́rọ̀ ànẹ́bì tẹ́lẹ̀ o ara ẹ̀kọ́ ìsọ̀rọ̀ wà fásilẹ̀ al-khitab tọ́lọ́ Suleiman ọlọ́run fún sallallahu alayhi wa sallam wọ́n ọlọ́run fún ànábì lẹ́bùn yẹn ànábì wa ni yín sì bá yín sọ̀rọ̀ kan fa afadhuhu ẹ sọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ yẹn ànábì wa ni fa amma thalathu alladhi uqsimu alayhin ẹ̀ ráwọn nǹkan mẹ́ta tí n búra lé lórí tí n kọ́ dá mi lójú tí n sọ fún yẹn ànábì ni òun ni pé fa innahu dájúdájú kò sí iyèméjì o màá nàkọ́zọ̀ máa lè abdin sọ̀dákọ̀tún sàárà ṣíṣe ọrẹ títa ànábì ni mo búra ó sì dá mi lójú kì í sọ olówó dolòṣì ọpọlọ tí yín lè mọ gbé o pé alágbájá abisemo sinẹ ní fada kínní àwọn ẹni tí mo kọ tẹ́ǹpé ajẹ́ pé kọ́dọ̀ ilé nǹkan túmọ̀ pé ajẹ́ pé ẹni tí bá ti rí bí ẹni tẹ́ ń sọ ni ó túmọ̀ pé kò ní rere iṣẹ́ onítọ̀ ah, ànábì ni sàárà ṣíṣe kì í dí dúkìá ìdákù ẹjọ́ nínú ọkọ̀ dàáyín lójú wọ́n tó ń ṣe sàárà tán wọ́n sọ ah, owó rẹ̀ ọ̀tán kódà ṣàìtọ́nù ọlọ́run sọ fún wa pé aṣàìtọ́nù ya'idukumul faqr tẹ́ bá ti fẹ́ ná èso ọmọ gbọ́ ọlọ́run pé owó rẹ̀ ọ̀tán òun náà bẹ́ẹ̀ ọ èṣù gangan yọ ọmọ mi sọ lẹ́mìí àwọn èèyàn tó jẹ́ èèyàn bí èṣù náà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n mọ̀ sọ fún wọn pé àmọ́ náà ń tọ́ fẹ́ fún fayasbiru alayha illa sada allahu azawajalla bi aizan. àdẹ́bí ni wọn ò ní sàbòsí fẹ́rù kan kó dé lè gan ọyẹ kọ́kọ́ alẹ́ kọ́ bá ti bájọba lò àtàwọn tí ò jẹ́jọba àbáwọn tó jù wá lọ àdẹ́bí ni wọn ò ní sàbòsí fẹ́rù pẹ̀lú nǹkan kan tó jẹ́ nǹkan àbòsí kan kẹ́nìyàn wá ṣe sùúrù lórí àbòsí tí wọ́n ṣe fún yẹn àyàfi kọ́lọ́wọ́n bó fi ṣe ọbọ̀lọ́wọ́n babalágé ọba abiyàn ọba tọ́lá rẹ̀ gbọ́ngbọ́n kó fi ṣàlékún ìyìnfẹ́ tí wọ́n rẹ̀ jẹ yẹn tí ọba wa yí ọ wà nẹ́bí sallallahu alayhi wa sallam wọn ò fẹ́ kó rí sẹ́jẹ́ nílùú Makka wọn lè jáde ó dé lùú Madina ó dé bẹ́ẹ̀ àwọn tuntun bẹ́ẹ̀ Makka tí wọn ò fẹ́ kó wọn gbà wọn tó ń wà nẹ́bí lọ sallallahu alayhi wa sallam anabi ọwọ adi àti maka àti madina wa adi ntọ́wà ní kápá anabi àwọn tó lé njọ́ kéne ànájọ́ fatihu maka wọ́n tó wà lọ́n ba kí n bolá wọ̀ lẹ́ni bí wọ́n ní ọba tiẹ̀ kéwú ṣe bó kí ọ̀rọ̀ yorùbá tó wọ́n sọ pé alẹ́ ni bọ́rọ̀ lọ́hùn sí kíni lóso ní kéèta anabi sallallahu alayhi wa sallam ó ṣe sùúrù torí pé àṣẹ ọlọ́run ti ṣáájú fún anabi tọ́lọ́run sọ pé fasbir se sùúrù wa nabi kama sabara ulul azmi mina rusul. àwọn tọ́jà wọn anabi tó gbókùn tó kan pa táwọn yóò pé ah ohun tó ṣẹlẹ̀ sí lágbájá yìí tó yẹ kó ohun tó ṣẹlẹ̀ sí wọ lónìí tó torí ẹ̀dẹ́ lẹ́bọ bọ́yá àfa ló pera rẹ̀ àbí kíní kan ló pera rẹ̀ ó kọ yóò tó lè pera rẹ̀ tó fi dàdàkúdà ìyálà ya rẹ̀ bàbá bàbá rẹ̀ ti ṣẹlẹ̀ sáwọn anabi ọlọ́run àtàwọn tó jáwọn ẹni ọlọ́run tòótọ́ táwọn sì ti mọ̀ pé ẹ̀gzáàmù promotion ló ṣe kíni òun ló dé anabi onílẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta wàlá yaftahu abdun báàbà masalatin illa fata allahu lahu báàbà qatrin ẹnìkan ò ní sílẹ̀kùn gbóhùn fẹ́ mọ́ tọrọ allahu akbar ni pé nbẹ nínú ẹlòmíì náà mímọ tiẹ báárà lọ fẹ́ mọ fèsì tọba ti sílẹ̀kùn pé ọsàfẹ mọ tọrọ fẹ́ mọ báárà náà ni ọfẹ mọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn yẹn tí ọpọlọ tiẹ sọ pé ànábì níbi ọjọ pé tọba ti ṣe bá tó sílẹ̀kùn ọfẹ mọ fi tọrọ báárà anabi ni ọlọ́run ó ṣílẹ̀kùn àìtó bàbá fakirin ọlọ́run ó ṣílẹ̀kùn òsì fún ni tọ́kẹ́ bó ní bó lówó yẹn náà yóò sì mọ́ ọjọ́ lòsì ni nbẹ nínú àwọn èèyàn tó ń bára tó ń yá àwọn èèyàn lówó ibi tí wọ́n ń gbé kò ní jọra wọn tó wọ́n bá kú tán ẹ̀kẹ́ bówó lábẹ́ bẹ́ẹ̀ di wọn rẹpẹtẹ táwọn èèyàn máa kó kò ní gidi torí pé tó ti wọṣọ gidi yóò kọ́ báyọ̀ wọn ò ní rówó gbà bẹ́ẹ̀ náà lẹ́lòmíì náà tí ò jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ń pè kàn ọ̀kẹ́ gbogbo bára pátá ìrìn rẹ̀ ọ́gìlì ni òbúrẹ́ wà nìrẹ́ ká tọrọ torí pé ká mọ tọrọ nǹkan èyí báyìí bọ̀ ńbẹ̀ condition islam là kalẹ̀ pé tọ́ba ìpínpọ̀ sọ́nà kankan mọ́ tó fi wá jalè tó fi ṣe sìnà ló tó bùkátà sí kó béèrè déédéé ohun tó ní bùkátà sí kéde pọ̀ sọ́ọ́ diṣẹ́ àníbi wàhálà nìkan ò ní sílẹ̀kùn pé òun fẹ́ mọ tọrọ àfikọ́ lọ́hún ó sílẹ̀kùn òsì fún pé ọ̀fẹ́ wọlé ni wọlé òsì wọ́n náà jókòó tì àníbi wàhálà wa amma alladhi uhadithukum hadisan fa'fazuhu ọ̀rọ̀ tí mo ní mo fẹ́ bá yín sọ kẹ́ ẹ sọ mi tá n lọ gangan ni anabi fa innahu kọ́ọ̀l àsábẹ̀ yẹn anabi wa sọ pé innama dúnìyà lè arba àti nafarin anabi ni ayé fáwọn èèyàn mẹ́rin èèyàn mẹ́rin náà níbẹ̀ láyé anabi sallallahu wa sallam ni ayé èèyàn mélòó ní bẹ́ẹ̀ èèyàn mẹ́rin anabi sallallahu wa sallam ni alakọ̀kọ́ abdun òun ẹrú kan ó ti mọ̀ kó wọ́n tó níwèé sẹ́rú ọmọ níwọ́ jẹ́ ọ̀n tẹ́ra rẹ ní ẹrú ọlọ́run ló jẹ́ torí pé ńgbà tó tiẹ̀ níwèé sẹ́rú yẹn àwọn tó gbà yín síṣẹ́ ìjọba wọ́n ń pè yín ní civil servant torí pé àìkẹ́kọ̀ọ́ yín náà ni mo fà èmi ẹ̀ ṣe ẹrú ọlọ́run o èmi ẹ̀ ṣe ẹrú ọlọ́run o ńgbà wọn kí ọ lẹ́rú yẹn ó ti túmọ̀ pé tọ́ ọ̀bá tó jẹ́rú fọlọ́run ó sì jẹ́rú fésù wọ́n bá ní ọjà ọjẹ́rú àwọn èèyàn wọ́tọ̀ ọkọ̀ ẹrú ọlọ́run ọtọ tọ́ bá tọ́ bá fẹ́ bọ sọ̀rọ̀ wọ́n tó níwọ̀ jẹ́rú ọlọ́run tọ́ bá ní kò ní sọ ah, i'm a civil servant this is my id card id card pé ẹrú ni ọ́ lò tọ́ fáwọn ẹ̀dá tẹ̀jọ́ jẹ́dá ẹgbẹ́ rẹ̀ sórí pò síra rẹ̀ àìmọ̀pọ̀ ara rẹ̀ òyì ti jábọ́ anabi sallallahu alayhi wa sallam ni abudun ẹrú ọlọ́run rọ́sàkọ ọlọ́hu máàlẹ̀n wà ilmẹ̀n ó ní gúrùpù àkọ́kọ́ òun ẹni tọ́lọ́run ọba ẹrú ọlọ́run tọ́lọ́run dá ọlọ́run fún un ní dúkìá ọlọ́run tó wá fún un ní mímọ̀ ọ̀wọ́n fàáwá yẹtẹ́kì fi ìrọ́bàhù níbi owó tó ní níbi ìmọ̀ tó ní dúkìá tó níyẹn ń páyọ̀ ọlọ́run ọba ń bẹ̀ ọ̀fọwọ́ ọlágbàwọ̀n yẹn lójú kò fi ìmọ̀ tu àwọn èèyàn jẹ́ kó tú alukurani lódì kó tú àdìsí lódì sàkó eléyìí náà ń ṣẹlẹ̀ láwùjọ ọlọ́run àdébísọ̀ ọlọ́run sára tí ń páyọ̀ ọlọ́run ń bẹ̀ bákan náà ń fi ìmọ̀ àti dúkìá tó ní ìfi ń so ẹbí pọ̀ ẹni àwọn gúùpù àkọ́kọ́ nìyẹn o wa ya'lam lillahi fihi haqqahu ó sì mọ ìwọ ọlọ́run nú àwọn tọ́lọ́run fún ni sàpé inú ìwọ ọlọ́run nú dúkìá ni kíni azakat inú ìwọ ọlọ́run nú mọ̀ sàkáàtì ẹ̀ ní ká mọ̀ sọ fáwọn èèyàn inú sàkáàtì yìí láàyè ibi tó bá yẹ kí wọ́n rí ọ kí wọ́n rí ọ ń bẹ̀ iye àkókò tó bá yẹ kó lò kó lò mọ́wó pé wọ́n nìkan lówó nú ẹbí yín àwọn tó jẹ́ tálíkà nú ẹbí yín ọ̀bẹ̀ wọ́n wò rí kọ́ńtà yà pé ah, ẹ̀yin lẹ́wà ni ẹ̀ pé ń wá pé ọ ah, yẹ kémi ní ọmọ abẹ́yìn wò njọ́ tí wọ́n náà ti lọ bẹ́ẹ̀ wò yẹn àwọn tí wọ́n ń wò pé ò léèyàn tí wọ́n ń wò pé báyà kò níran dílọ́tọ́ lọ́ọ̀bẹ̀ yẹn ó ti kóyìn báwọn náà bí àáfàá wa inú orin tí wọ́n ṣe ní síbàrà sọ́dọ̀ wọn tó ní wà á di zakata aljahi fa'alam bi annaha kamizli zakati limali tamani sọ́ọ̀bùha imam shafi'i rahimahullahu rahmatan wasi'a ọmọ wọlọ́wọ́n bẹ̀ ìrìn àkọ́kọ́ ni anabi sallallahu alayhi wa sallam anabi tó wá sọ pé fàáṣẹ bí afdolin almanasil anabi ní eléyìí ló wà ní ipò tó the highest rank iná lẹ́nu yìí wà báṣkò wá sí rí ohun tó ni pé ibi tá a dúró sí ni lẹ́ni àwọn bíi Allah subhanahu wa ta'ala níbi tá a dúró sí yìí àyè pé kọ́lọ́n wa náà sínú ẹni tó jẹ́ pé ọlọ́run ó fún ní dúkìá yóò tó wá fún ní mímọ̀ bí ọ̀kan náà àfa àfa Abdullahi ibn Mubarak onímọ̀ tààrà ni wọ́n bákan náà nínú ẹni tó tún lọ́lá tí sì nẹ́ sójú ọ̀nà ọlọ́run ni àwa náà wà ń bẹ lọ́hùn àti wọ́tọ̀ ń gbọ́ wa àtàwa náà ọlọ́run kò fi wá sínú ẹrú rọ̀sákọ̀ ọlọ́hùn máàlẹ̀n tọ́lọ́run ọba tí ó fún un dúkìá bákan náà wà ilman tí ó sì fún un ní mímọ̀ tọ́ba tó wá fún wa mímọ̀ yẹn yẹ́tẹ̀kì fi hìrọ́bàhù táwọn páyọ̀ ọlọ́run ọba wa nínú mímọ̀ yẹn àní jẹ́ akéwú mutí akalukurani ajá àfa àpààyàn àníjẹ́bẹ̀ so a mọ̀ páyọ̀ ọlọ́run tọ́lọ̀ sí fún wa à ń bẹ lọ́run fẹ́ fún gbogbo àwa tá a já kẹ́kọ̀ọ́ àtàwa tá a ní dúkìá lọ́wọ́ bákan náà ni pé táàsì tó mọ̀ da ibi wa pọ̀ kò ní jẹ́ pé ọlá táwa níyẹn ní ọ̀dà ilé wa ní ọ̀dà ibi rú pé à òun àti yá rẹ̀ nìkan náà wọ́n ní àtàwọn bàbá rẹ̀ ọlọ́run mọ̀ sí tiwa bẹ́ẹ̀ bákan náà táàsì mọ̀wọ́ ọlọ́run bẹ̀ lè tọ́ ti dandan tó ní sọ pé iye báyìí ni ẹ yọ àbẹ ìtọ́jẹ́ sàárà àtọ́jẹ́ àmọ́ yọ sàkáàtà àtúmọ̀ yọ tinú owó wa àbí Allah subhanahu wa ta'ala kọjá ní kọ̀ọ̀kan wọ́n bẹ́ẹ̀ wa in kana fil umur bakiya tọ́lọ́n bá kádàrá pé àwa náà látún pàdé lọ́jọ́ mẹ́jọ tá a sì ń bẹ̀ kó já pàdé lọ́jọ́ mẹ́jọ so a mọ̀ tẹ̀síwájú lórí ìrìn mẹ́rin yòókù àti bọ́là níyẹn lè gbé èèyàn dé ló fi jẹ́ pé ọlọ́run ti ṣoore fún wọn nígbà tí sọ mùsùlùmí àníyàn tó ṣe fún ọ yẹn ó ti da olókoòwò kápítà kan ni tó jẹ́ pé ẹ̀ńtọ́ náwó lè mọ̀ ọ̀rọ̀ ọ̀la tí wọ́n tó bá lánìí rẹ̀ tó sì ni so akulu qawli azza astaghfirullah li wa lakum subhanaka allahumma wa bihamdika. wọ́n fà ní àwa tí a ní ìbéèrè kan àbí ìkejì láti béèrè kápẹ́ sórí zero nine zero seventy seven seventy one eighteen eighty one nígbà tí a sì ń retí ìpè àwọn èèyàn wa láti ilé zero nine zero seventy seven seventy one eighteen eighty one now ẹ ti wà pẹ̀lú aleykum salaam wa rahmatulah orúkọ yín bí tẹ́tí ń pè náà ìbéèrè yín. ẹyin mẹ́ta tí wọ́n mọ kẹrin bá jẹ ojú kò lẹ́tọ̀ọ́ ni tí tó kú bá kú tí wọ́n yọ ni. tó kú bá kú. àwọn kẹ́hìn yá ó lọ wájú àbí wọn fi yẹn gbèsè yẹn sẹ tó da bẹ tó bẹ tó. naam alakoko nbẹ ni pé wọn ní eyín mẹ́ka yẹn ẹni tó bá gbàgbọ́ yẹn ohun tí lọ ń ṣe kò ní dé mẹ́ka kọmọ kan yín torí pé anabi sallallahu alaihi wasallam ní ẹni tó bá kan nítorí káyé ó lè gbọ́ àbí káyé ó lè rí ìtẹ́ ìbọn pé mi wọn tó bá dàlù kíyàmà Ọlọ́run wa ní o ṣe ẹ gbọ́ mi arí mi fún Ọlọ́run pé ìbọn ti pè ọ lálàájì náà ṣé báwọn yẹn ti gbọ́ pọ̀ ọlọ́mọ́kà náà ẹ̀sìn rẹ lọ gbá lọ́dọ̀ àwọn tó torí ẹ̀ ṣiṣẹ́ yẹn wọn á nọdà táwọn ènìyàn bá kú tí wọn bẹlẹ ní tọ́wọ́ pé ẹnu wọn bá ní bàjẹ́ tí nira ò pọ̀ wọn tọ́ lẹ̀tọ́ ni ká yọ. ṣùgbọ́n àwọn afáàmọ́ mọ́rọ̀ tó pé tẹ̀yìn tó bá jóbìnrin pé tó bá ẹ̀yìn tó ń bá ṣe pé ńgbà tó bìnrin lè sọ̀sọ́ kọ́mọ jásùkù tó lọ mọ́kà tọ́wọ́ pé torí mọ́kà lọ́ba fi ṣe kọ̀ lẹ́tọ̀ fóun náà. torí pé ó ti àtáàchì kárí mi ká gbọ́ mi ó ti sọ ó pọ̀ mọ́ kò sì sí tẹ́lẹ̀ inú ẹ̀dá tọ́lọ́run dá obìnrin tóbìnrin bá wọ nǹkan kan báyà sọ titun àbí nǹkan kan titun ni gbogbo ibi tó yẹ kó bò tó bá jẹ́ kí ń bẹ̀ ni àwọn ọ̀ṣọ́ yẹn wà bá yóò kóṣẹ́ sí ọ̀fẹ́ lè mọ sin ìmáàrún nígbà àyà rẹ̀ kí wọ́n lè rí iṣẹ́ tó kó sí aṣọ pé ẹrù lójú tó bá yẹ pé yẹtí kan lọ́ba sẹ́yàrá tó jẹ́ tuntun wàláhì yóò fẹ́ sápé kẹ́ ẹ mọ̀ bójú bí ẹgbẹ́ rẹ̀ abọ́kùnrin yẹn pé kẹ́ ẹ mọ̀ pé somebody is going ilé náà ti kó bá ló jẹ́ pé àtòbìnrin náà tó bá yẹ kó bìnrin wá jẹ́ pé kò lọ sí àjùkọ́ ọkẹ́ fẹ́ sí pé torí pọ̀ sọ obìnrin lè ṣe tí wọn ò sì ní gbẹ́ èjì tí wọn ò ní gbẹ́ eyín rẹ̀ kí wọ́n tó kì í bọ̀ tí òfin ní kó sínú àwọn tí àdìsí ànẹ́bí lọ́lọ́run ti ṣépè fún pé ibi ìdáná ọmọ bá wọn kò sáburú mbẹ tó bá jẹ́ removable fóbìnrin kò sì ní jẹ́ pé yọ̀tọ̀ mọ́ fẹ́ yín káàkiri tí wọ́n fi ṣe gift fún àwọn ọkùnrin so tó bá ti jẹ́ pé eléyìí bá ti ń bẹ́ ń bẹ̀. àwọn tí wọ́n yáwó lọ àwọn tí wọ́n wá yáwó lọ tó bá jẹ́ pé yẹn bá jẹ́ salary earners tó pé ń gbowó oṣù tó gbowó oṣù rẹwà constant kò sí ohun tó burú tó bá gbẹ́ni tó bá lọ yáwó èlé tó yọ gbẹ̀sán ẹ pé tó bá dálì kìyàmà tí ọba túbá yọ yàwòrì lálì kìyàmà ájìrì òun ni pé anabi sallallahu alayhi wa sallam ní ẹni tó bá gba owó àwọn kan tó wá lẹ́mi kó òun fẹ́ san ọlọ́run ọba san tó bá gbà níyà pé òun gbà òun kò ní rí gbà mọ́ ọlọ́run ò ní jó rí san tó bá dàlí kìyàmà ẹ̀sán ẹsẹ̀ rẹ̀ irun tó kí àwẹ̀ tó gbà yóò fi san ibi tí òun ti rí àràdì kankan kámọ̀ síbẹ̀ o tipa rẹ̀ ọba ti lọ ọlọ́run ò tí ì pé ayé tiẹ̀ yá nìyẹn bí irú àwọn táwọn ẹni sọ̀rọ̀ pé àníyàn wa ti dọ̀hún yóò ya náà ni so kádàkùn ká ṣe sùúrù ká mọ̀ pa àwọn tó jágbèrò ká mọ̀ pa àwọn lẹ́kún ẹ̀yin náà ẹ̀dá jágbèrò náà bó ṣe kọ́ ọmọ sẹ́ńdẹ̀ díẹ̀ wọ́n ti gbèsè sí wọn lọ́rùn tí wọ́n wá padà sẹ́ńbọ̀ máa pariwo torí pé ọ̀pọ̀lọpọ̀ náà ló ń fìtínà àwọn èèyàn ẹ̀ à mọ̀ wọ́rí ọgbọ́n ọmọ sẹ́ńdẹ̀ díẹ̀ torí pọ̀pọ̀lọpọ̀ sì burú débi pé wọ́n wò pé ṣé mo wá bà ní bóun lọ́wọ́ bà mí kìí pẹ́ mọ̀ dàmí làwọn sẹ́kọ̀ọ́ yẹn lẹ́ni wá lọ torí wọ́n ń sọ bẹ́ẹ̀ fẹ́ lòmíì ẹ dákun ká mọ ohun táwa ní òsè ká mọ̀ ti àwọn èèyàn lu gbèsè táwọn pípa àwọn iṣẹ́ wọn abájọpọ̀ àrí ìpè kankan gbà mọ́ arọ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo bá a ṣe ń gbọ́ yìí ọlọ́run jẹ́ àrí ló gba àwọn tó ń kún wa lọ́wọ́ títún náà fi lọ́lọ́n kọ́ bá a án jazakumullahu khairan subhanaka allahumma bihamdik shalala ila ila ant astaghfiruka wa atubu ilayk. àwa tí a bá ní wa zero eight one eighty seven ninety nine sixty one eighty nine salamu alaykum wa rahmatulahi wa barakatuh.